Yoruba Unit 47, Basic Dialogue. Akọ̀wé lèmi. Akọ̀wé lèmi. Kì í ṣe iṣẹ́ owó. Kì í ṣe iṣẹ́ owó. Ṣùgbọ́n ó nira. ṣùgbọ́n ó nira mo mójútó ẹrù ni mo mójútó ẹrù ni irú ẹrù wo irú ẹrù wo. ẹrù tó ń wọlé láti ẹ̀yìn odi ẹrù tó ń wọlé láti ẹ̀yìn odi ah ó yé mi ah ó yé mi ìjọba kò fẹ́ rú fàyàwọ́. ìjọba kò fẹ́rù fàyàwọ́